the owner of hot room they are the one to wọ́n part fún ẹ ṣé wọ́n wá happy pẹ̀lú bọ́n ṣe drag ẹ̀ tán drag ọmọ ẹ̀ àwọn courtroom ẹ̀ àwọn owner of courtroom tẹjọ́ enjoy bẹ́ẹ̀ ṣe ń ba ayé aláyé jẹ́ lórí platform ẹ̀ ẹ máa gbọ́. no get dead that time he say eh, hey, eh. Hey. been trying to catch Messi ó ti fi kókó ó ti fi fọ́ ojú Messi ó mọ̀ pé ó ń ṣe ṣìnà bò kò rí mú báyìí kò rí mú báyìí when the, the whole thing now open like this he said aha go and remember his updates even I was still abusing him because he too he ruined his marriage yeah, because of Messi he ruined his marriage. Exactly how she was behaving with Larry Gentry is because there was no internet that time. I'm telling you. you are, a, you are a bloody liar. It, Mercy Aigbe doesn't ruin Larry Gentry's marriage. Kudi, eba mi gbé bíbá, eba mi gbé fún Kudi. Mercy Aigbe, òun kọ́ ló eh, marriage Larry, Larry Gentry mo sọ́ọ̀rì gan o ìyàwó x Lanre irin irin ni woman yẹn ń tà irin àwọn irin tán fi ń ṣe dẹ́kìn tán fi ń kọ́lé kẹ́lẹ̀ mọ̀ tí mo mọ̀ ni mi ìfẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ torí ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ ni aláyé bàjẹ́ ni Kudi aláyé ọ̀rọ̀ tó mọ̀ tó mọ̀ ilé onílé ló ń taná wọ̀ ló ń tan torchlight sí. Si What you don't know is what you are saying. Mercy Aigbe does not have anything to do pẹ̀lú ìyàwó Lanre pẹ̀lú marriage Lanre Gentry. In fact, Mercy Aigbe kan ni ẹni tí òun nìkan kọ́ ni Lanre Gentry fẹ́. Ìyàwó Lanre Gentry ibi báyìí tó wá ìlú òyìnbó tó wá òun ló fi escape lọ́wọ́ Lanre. Ìlú òyìnbó tó wá níyàwó ẹ̀ fi escape lọ́wọ́ ẹ̀ gbẹ́nu ẹ sọ̀hún ìlú òyìnbó tó wá òun nìyẹn fi escape kúrò lọ́wọ́ Lánre fún lílù oríṣiríṣi kí ló dé tí àwọn ìyàwó Lánre mo sorry má bínú o kí ló dé táwọn because tó bá ní Mercy Aigbe ìyàlè ìyàwó Mercy Aigbe nìkan kọ́ ló yàlè ló yàlè gbogbo àwọn tí Lánre Gentry torí aṣẹ́wó ni Lánre Gentry ó wà violent Lánre Gentry ó wà violent ó violent gan ó wà violent gan mi ò mọ rédì tí ọmọbìnrin bó ṣe despised Mercy Aigbe kí ni Mercy Aigbe rà lọ́wọ́ Kudi ìgbésí ayé ẹ̀ kò dẹ̀ fi ibì kankan bó pẹ̀lú ilé ọkọ tó lò wá ìgbé láìfẹ́ òfin ibì kankan bẹ́tà láàrin Mercy Aigbe because báwo ló ṣe máa fi ayé ẹ sílẹ̀ tó ń ṣọ́ ayé aláyé tó ń ba ẹni ẹlẹ́ni ní orúkọ jẹ́ this is defamation of character whatever she choose to do with her life how is that your business débi pé wọ́n sọ wípé tí ọkọ ẹ bá rí tó bá kí wàá lọ máa gbàwẹ̀ wàá lọ máa gbàwẹ̀ máa gbàdúrà náà ni ọlọ́run ò ní fún ọ̀tá yín nísìnyí gbogbo ọ̀tá mẹ́sì àyígbé ọlọ́run ò ní fún yín nísìnyí gbogbo ọ̀tá ayé mi ọlọ́run ò ní fún yín nísìnyí ọlọ́run ò ní fún yín nísìnyí kan nísìnyí imagine ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni tẹ́báríjọ́ tó tébù ọ̀rọ̀ Nkechi náà Nkechi blessing níjọ́ tó tébù kí lórúkọ léèdì ìyàwó dúdú heritage tó tébù rẹ̀ ẹ máa gbọ́. Uh-uh. she is in this country ah, uh-uh. she is the, the original wife of this of Lanre Gentry exactly when Lanre Gentry had money this was what Mercy used to do with him to be carrying him about like dummy doing husband and wife when they are doing anything in Nigeria she will be presenting herself as wife to the in the family she will be exactly what she's doing just because that time internet is kò tí ì wà báyìí lè ṣe mọ̀. ó ń sọ tí nǹkan tí ò mọ̀ ló ń sọ because lady woman tó ń sọ̀rọ̀ ẹ̀yí ẹni tí mo tẹ̀mí àti ẹ̀ ta you know ẹni tí mo mọ̀ one on one ni ẹni tí kúndín sọ̀rọ̀ ẹ̀yí tí o ò mọ̀ ló ń sọkú di ṣé ìwọ béèrè lọ́wọ́ wúmà yẹn kí ló ṣẹlẹ̀ sí oyún tó gbé wọ̀lú yìí ọmọ yẹn ọmọkùnrin kan ṣoṣo tí ò bá bí fún Larry Gentry yẹn ọmọ yẹn kú ó ní still bat ṣé ìwọ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ mọ̀ ìwọ mọ̀ ìgbésí ayé tí ọmọbìnrin yẹn ń gbé kó tó kúrò lẹ́kọ̀ọ́ kó tó kúrò Nàìjíríà wá síbí báyìí ó kó gbogbo àwọn ọmọ ẹ̀ ló kó wọlé ìlú òyìnbó yìí ló fi escape kúrò lọ́wọ́ Lanre Kudi ń san tó mọ̀ ẹ wo bó ṣe ń ṣẹnu tó ṣe ń ṣe ṣe eh, ṣe Mercy Aigbe òun ló lé lédì yẹn nílé ṣé òun ló léyàwó láàrin lé ṣé Mercy Aigbe ló léyàwó láàrin gentry lé àbí ṣé wọn mọrú ìgbésí ayé tí láàrin gentry gangan fúnra ẹ̀ live tí ó chókì ìyàwó ìyàwó lé rẹ̀ débi báyìí. Láńre tẹ̀ ń wo ìpá ètò jẹ́ pé obìnrin lẹ máa ń blame all the time. Láńre gentry tí wọ́n ń pa tí wọ́n ń mú tí wọ́n ń pọ́n léde mo sọ wípé Láńre ló rán Kúdí iṣẹ́ mo ń sọ kí má kí má dákẹ́ tí Láńre bá bọ̀ kí má dákẹ́ I'm telling you I'm sure pé Láńre ló assign book Kúdí pé bá mi blog ẹ̀ bá mi bully ẹ̀ má jẹ́ kó ní sàmì because tí kì í bá ṣe pé wọ́n ń fún lówó wọ́n gbéṣẹ́ ràn wẹnu lórí ọ̀rọ̀ lọ́rọ̀ tí kì bá ṣe pé wọ́n gbéṣẹ́ ránkú dí kí ló dé tó yọ ọbẹ̀ yà ké yọ ọbẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó tó báyìí ẹ wò bó ṣe ẹ wò bó ṣe ń ba yọ bó ṣe ń ba yé ara ẹ̀ jẹ́ láì ṣe tọmọlọ́mọ. kéèyàn ja ọkọ ẹ dẹ̀ ń wá lówó lé dẹ̀ jókòó sí ló dẹ̀ ń wù ẹ́ ìyàwó dẹ̀ ní ẹ ọkọ ẹ dẹ̀ ń wù ẹ́ tó dẹ̀ wùwà báyìí lọ́ndà rúfù ẹ̀ ẹ̀dẹ̀ jọ ń pa owó ẹ̀dẹ̀ ẹ̀ ń ná ó dẹ̀ ń fi owó tó ń pa lórí social media ibi tó ti ń bá yẹ̀yàn ó dẹ̀ fi ń tọ́ ọmọ ẹ̀ kúdí nemesis will catch up on you bẹ́ẹ̀ ni mo sọ it will catch up on you and how i don't know but somebody will pay for this you are doing this your attitude towards your fellow women nemesis will definitely catch up on you ó wá lè má jẹ́wọ́ o á dé pé àwọn tí ò mọ̀gbà tó ń ṣẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí ló máa jìyà ẹ̀ because èmi mọ̀ yẹn kama is weak. the original wife of Larry Gentry is in this country. Mm-hmm. ṣó sọ fún ẹ bó ń ṣe dé lu kí so ṣó sọ fún ẹ bó ń ṣe dé lu. it's because of Mercy and by the time Mercy left the guy he no come get like he had when he married her. Larry Gentry he make money for this country ọmọ ni o.

And so what? Who made you? Who made you? What? who made made you wọ who made you ṣé bí gbogbo àṣírí ẹ ló tú yìí bó ṣe ń lọ lẹ́yìn àgbo bó ṣe ń bo sí fún ẹ lẹ́yìn àgbo lẹ́yìn àgbo Délé Táíwò àbí wọ́n jẹ́yàwó lè dé tẹ́bí ògbóyún ni ṣé bí wọ́n gboyún ni ṣé bí Délé Táíwò onífẹ́ǹsì tó ń fẹ́ ó dẹ̀ ti bímọ wọ́n lè má ti marry but wa were married they wa they have a, a, a, child together nígbà yẹn kí wọ́n tó lọ gboyún tó lọ gboyún tó lọ bí ọmọ fọkọlọ́kọ ìgbà yẹn ló ní bàbá ẹ̀ lé ẹ́ lé ó ní àwọn bàbá ẹ̀ lé ẹ́ lé pọ́n sọ pé ìwé ni kò lọ kà kò lọ gboyún wálé and you are claiming that you are in university nígbà yẹn how old are you then twenty four years ago ẹ bá mi yọ twenty four no ọmọ ẹ ti wọ twenty nineteen eighty ninety eight ló bí ọmọ yẹn nineteen ninety eight àbí ninety nine ló bí ọmọ yẹn nineteen ninety nine ló bí ọmọ yẹn ẹ bá mi yọ èjẹ twenty six years ago ẹ yọ kúrò lórí èjẹ ṣó kéré jù ní ẹni tó lè lọ́ọ́lé ọkọ ni then you are twenty four o ṣe o fifteen last year ọmọ ẹ̀ ń sìn twenty five àbí twenty six lọmọ ẹ̀ ń lọ sìn she is twenty five or twenty six ṣé o kéré jù lẹ́ni tó lè lọ ilé ọkọ ló ṣe ń sọ pé àwọn pẹrẹǹtì ẹ ẹ kúrò lé wọn lé ẹ jáde kúrò lé yẹn gbà tó lọ gbóyún tó lọ gbóyún tó lọ dóko délé Táíwò. ẹ no mercy is a celebrity. tó yọ tó tó wá yọ àdá yọ kíní tó ń sọ pé you no mercy is a celebrity so mercy is a celebrity bó dẹ̀ dá kó dẹ̀ báyé rẹ̀ jẹ́ ló ń sọ ló ń ṣe ṣé dandan ni kó láìpẹ́ ó dẹ̀ fọmọ ọlọ́mọ lẹ̀. as Gary Gentry is regretting every year he's always updating on his regrets. bẹ́ẹ̀ ni ẹ sàn Larry Gentry is not a good man you understand he's a womanizer ọmọ olódù ni you understand fast money ẹnu ẹ̀ náà lẹ́tí gbọ́n sí ó ló ṣẹ̀wọ̀n láàrin junction client yẹn ló ṣẹ̀wọ̀n pò jẹ̀wà mo wá kówó yẹn lọ nàìjíríà ipò kówó yẹn lọ sí nàìjíríà ó lọ ń ṣe flashy flashy ṣọ́ọ̀mù olè ló fẹ́ kí má sì bóyá ńgbà tí Messi dẹ̀ rí pé ọmọ olè wọn náà lẹ́tọ́ ń sè pé olè ni láàrin gẹ́tìrì so you want you want you want her to sit down there kó máa kó máa romance yìí kó bímọ ó bímọ fọmọ olè òun wò pé ah, káyọ ọmọ òun bá bàjẹ́ ló bá gbé ńlẹ̀ kó dí oníṣòro téèyàn bá ti lè rojọ́ ẹ máa sọ don't say that I tell you láàrin ẹ mọ̀ pé ọmọ olè ọmọ olódù ní láàrin gentry òun ló sọ bẹ́ẹ̀ ipò ṣẹ̀wọ̀n. I think this year now, I've, I've passed. Maybe next year you will see him, you update again sense of dating. You can it's if, if, you know when they say something is severe pains, it's in severe pains and good for you. If it's in if it's in severe pain and you don't think that Larry Gentry might be having bipolar and you don't think that Larry Gentry might be having mental issue because ìyàwó ẹ̀ tó bí ọmọ mẹ́rin fún four girls ìyàwó ẹ̀ tó bí ọmọ fún bó ṣe máa ń nà nìyẹn bó ṣe máa ná lédì yẹn ànàbàjẹ́ ó yẹ kó lọ gbé sórí ìyàwó ilé ẹ̀ wá nà àbò fẹ́ kí n wá sọ sórí yẹn ẹni ẹlẹ́ni ò ṣẹ̀mí o mi ò ṣe wèrè bíi tiẹ̀ tí ọkọ ẹ bá fi ẹ́ lọ́kàn balẹ̀ nínú ilé tó bá rí dùn nínú márèèjì why will you be jumping here and there Mercy Aigbe nìkan kọ́ ni victim Lanre Gentry náà àwọn ẹlẹ́ni lọ ṣe investigation dáadáa nípa láàrin gentry tó ń wá defend bíbá tó ń torí ẹ̀ tó ń torí ẹ̀ tó ń torí ẹ̀ ṣam Mercy Aigbe tó ń tó yà kéèsì tó ń jọ alápàtà lórí ìgbésí ayé Mercy Aigbe tó yà alápàtà lórí ìgbésí ayé Mercy Aigbe Kudi ẹ máa gbọ́ torí mo ní fún. Why, why we are hurting is because we are. Ìwọ ló ń hurt. You are the one that is hurting tó láyé. Ìwọ lọ̀rọ̀ ayé aláyé. Ìwọ ló ń hurt ìwọ ni o ò lè sùn lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ ló lè sùn tó o lè wo tó o sì nǹkan kan mi tó lè fi gbèsè ayé ṣe yàtọ̀ sọ̀rọ̀ ọmọ ẹsẹ̀ àgbè bẹ́ẹ̀ ṣe ń fi Lizzy Anjorin pawó bẹ́ẹ̀ ni wọ́n náà fi Mercy Aigbe pawó because wọ́n mọ ni ó monetize page yẹn Mercy Aigbe I think it's high time for Mercy Aigbe to take action lórí ọ̀rọ̀ yìí it's high time now to look into gbogbo òṣèlú burúkú tó ń ṣe lórí social media you are a bully ẹ máa gbọ́. all these actresses they will scatter Nigeria wọ́n máa bà Nigeria jẹ́ kó mọ lórí Mercy ni Adekas is the should be the last scapegoat afirúbọ oh God will help us bring him back to his wife. Lanre Gentry couldn't go back to his first wife. Muma. Kí ló ṣe òde lọ béèrè lọ́wọ́ ìyàwó Lanre Gentry kí ló separate òun àtọkọ ẹ̀? Ó ò béèrè lọ́wọ́ ẹ̀ o. You didn't ask. Adikas ò fi ìyàwó ẹ̀ lẹ̀. Adikas kò fi ìyàwó ẹ̀ lẹ̀. Mi ní sọ̀rọ̀ ìyàwó Lanre Gentry torí ó máa push mi sọ̀rọ̀ tí ò fẹ́ kí n tó yẹ kí n sọ. She tried, but ó wò pé kí ló kù ìran when mercy will finish you ó máa di kòròfo ni. wèrè ni ẹ. Larry Deji don turn to kòròfo. you understand the woman when he, she, she needed her husband ah. and you understand káwọn ṣọkọ àtìyàwó káwọn gbádùn that was when mercy came now. Mm. exactly what she's doing to these guys. what she ah ah Mercy tó máa bá màá yẹn lọ sílé tó máa máa ṣe báyìí tó máa ah, ah. Mercy wá di ẹni tó ti fẹ́ fẹ́ adekas tí wọ́n ti pa tí wọ́n ti pa tí wọ́n ti kún O abẹ́ owó kọ́kọ́ jáde ńlẹ̀ náà ó kọ́kọ́ kó jáde ó ní wọ́n ti nà ń o ó kọ́kọ́ kó jáde ńlẹ̀ it's a lie she was already dating adekas. Mm, kí wọ́n á tiẹ̀. adekas they should bring her ilana they should give it to Idicast to drink it. But if this thing I'm saying is a lie. They should give Adekas and Mercy Ailala if they were not already benching when she was with her husband. And he was with the wife my family in Ijebu people, our own Ijebu, we know Alala. We do. If they give them Bible, they go change that. They should give the two of them. Alala. This is Kudi that said yesterday nínú show to ṣe wípé òun nígbà ní during the time tóun déètì alówó ńlé lòun lóyún fún Délé Táíwò ẹ rántí kó sọ lánàá nínú show nínú show tó ṣe níjẹta ṣáà náà ló ṣe show àbíjẹta tí Bukky analyze this lady here ó ti ń fẹ́ alówó ńlé kó tó lóyún fún Délé Táíwò lẹ́ni tó ń jọnu ṣọ̀bọ̀lọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ yìí o <laughs> máa kọ́ ti bẹ̀yẹn máa kọ́ ti ẹ̀ síta tí mo sọ wípé téèyàn bá ti lè rojọ́ jù tó bá ti lè rojọ́ jù àwọn formations kan wà tó jẹ́ pé wà á leak out ó máa leak out mistakenly tó ń sọ ẹ kí n má parọ́ ẹ mo ti ń fẹ́ ọkọ mi kí n tó lóyún so which means you cheat you cheated on your husband when you are dating him ìwọ tó ń sọ̀rọ̀ Mercy Aigbe yìí ìwọ ẹnu ẹ ló ti sọ tó ti jáde wípé o ti lóyún ó pé o ti ń fẹ́ ọkọ ẹ kó tó di pé kó tó di pé o lọ lóyún fún Délé Táyọ̀ ó dùn mí pé mi ní enough time láti. you will see how the customer go swell up like this his stomach will swell with his mouth like this. lọ lọ pọnmi sí nkùn. until he confess the thing will now come down. Ah. Come down. They, were, they planned it. They both decided to, to affect the mental state of their Honestly, ó yẹ kó petition name. That's what they did. That was why we that was our pain. So I don't know why your pain, your your pain. This revolution is new from day one of the revolution na in dis pictures don comot na in we don know say Mercy is husband snatcher Mercy, is merciless that's from day one There dia pipo are now saying she's not turkish what will she say she cant say anytin she's the original husband snatcher well please tell me what do you people want her to come and tell us there's nothing she can say She has been acting as if she's a victim. Then people are now saying Funsho should agree for If it is you that is in Funsho's shoes, will you agree? It's just as if your friend, the only reason why Funsho, I believe, is because her children, they they do they still want to give their father long rope to her own emotional, you know. You know, I know that that thing will be touching her. And you know, if she divorces her husband, that man will use that paper to bring to do for mercy now. Lie, lie. She gbọ́? Ṣé ẹ rí bó ṣe ń ronú? Ah. Ṣé ẹ rí pé kà ní bèbí? Láíláí, she shouldn't agree to divorce the man. The mercy is doing everything to frustrate her so that she can divorce her husband and na she give that man paper. I'm sorry I'm not supposed to say it. I'm má bínú. Amebo mi work ti wá And I know they like to they do any of this amebo. But I don't I don't want to talk about them. Because Jengo, if I always get angry. Angry on top understand? of what? And I know wan vex with Daddy Cass because of the children. You understand? I don't want them saying, oh, oh, ah, uh, auntie is not, they don't know me. Oh. I'm only thinking I put myself ala, ala, in that. You are only agbonrodun. I know I can't stand it. I don't want me people come they look for excuse for mercy. She has no excuse. There's nothing my walaka theory where they will bring her to go help her. She's a mean person. Huh. If people they go church or they, they go anywhere, they pray, she not supposed to put mouth. Because she's mean. Do you know anybody that you are you know somebody, you slap with them? You go the husband side, go stay, go I should say they go, they touch each other and yash. As they, hey, give me your wash, you walk wo ṣe rí ṣé sisters méjì ṣe. ojú ojú adekasi wọ lójú because they say before before now adekasi fine when she when he was faithful to the wife even though they said before adeka don't they do she know. eh, like eh. for that industry mercy not be the first eh. but you know he dey do her with sense eh. he and his friend ah, wetin be the other one name o that one too na so that one too, jabba jabba, the original wife dey america now i don forget na that one ṣe ń gbọ́ eh. so ó wá decide láti nígbà tó ṣe yamayama bẹ̀lẹ̀ ó yẹ kọ́kọ́ ẹ lè bọ́ta ni yẹn wò náà wí mo play ẹ̀ dé sorry I have to go. Uh, uh, what is his name? Adikas go use Mercy take ẹ̀lọ́ àfà ẹ̀yìn rising star again say star don enter water you understand. Mm. I don't know who use who star enter. I don't know who use who star. Ṣé At a point some people say Adekas wan do politics. He wan use uh, Mercy. Mercy. Okay. Okay. The Mercy wan need husband. He she too wan use Adekas. So the two of them they were intending to use each other. Eh? You understand? But okay. Mercy can't go babalawo and ah, can't go put Adidas inside Pape. We didn't get so, you. The one where they suppose give her the cast make it chop. Eh. They put her inside food. Uh, the one where they suppose give put, give back make it drink. Eh. They put that one inside, inside water. Food. food. It enter in body. Uh eh. -huh. You know the the the one where they suppose put inside water inside food the one we supposed to put inside food dey put inside water okay. so ó wá lọ gbòjì na in africa come dey do like this. Uh-huh. like <laughs> we're ni Kudi o mm, Kudi ti ya wèrè ọlọ́run. Mercy say oh, yeah, we go do Yeah, yeah, yeah, ya ya Adika go do four times gba gba gba gba gba ya ya ya ya you go do am one time Messi, we get the movie lọ so ibi kéèsì yẹn la yìí bá wọn settle by torí tá a ràn wé tá a ràn ṣẹ́ tá a ní ràn kẹ́yìn jẹ́ ṣe gbọ́. orí adékàs lọ ó ní wọ́n ti ṣe mistake ṣe gbọ́ ó ṣe yẹ kí wọ́n lo oògùn jazz tí wọ́n fún adékàs ló ṣe wá ṣe bẹ́ẹ̀ when they go they ṣe madvin sabi bo they go sleep on top water you know say say i oh, he suppose sit down with stairs. gẹ́ yìí ti ya wèrè ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ padà wá lórí ọ̀rọ̀ ẹ̀ ṣe é rí kudi ṣe é rí pé kudi ní problem gan ẹ wo adúrún tó sọ nípa Messi ẹ jọ kí ni wọ́n ti sọ nípa tiẹ̀ tó ya wèrè sí gbòòrò kí ni wọ́n ti sọ nípa Kudi tó ti ya wèrè sí gbòòrò ayé ẹ ọ̀dà mo ń bọ̀ mi ò tí ì dé break mi ti over a máa pàdé later ṣé gan God bless you bye ṣe rí i pé wèrè ni lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀rí kí náà sọ ń pa ẹ̀ tó ti ya wèrè sí gbòòrò màá bá kọ́ tiẹ̀ màá bá gbé sórí péèjì mi all right later.